àwọn tẹ́yìn sọ ni wọn ò wá jàǹdùkú kan rí ṣùgbọ́n nítorí pé ẹṣẹ́ ẹfẹ́ jẹ ẹ wo orúkọ burúkú tẹ́ sọ àwọn èèyàn ní ilé yóò kì í ṣèwà tó dáa ń ṣèwà tó dáa rárá ká gbìyànjú àti jìnnà sáwọn nǹkan báyìí ẹ jẹ́ ká tírìtì issues pẹ̀lú ìmọ̀ ká parọ́ máwọn èèyàn gbà míì òun lọ́ máìkì mọ́yàn kan bó mo pé lọ́ máìkì mọ́ lọ́wọ́ ustaz shafi yìí tẹ invite sí programu ní mi mọ̀ wípé òkè wọ́n tiẹ̀ ti sọ̀rọ̀ ẹni tí mo bá máìkì lọ́wọ́ rẹ̀ nígbà tá a dé àfa Tirmidhi àwọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn ni wọ́n mẹ́ńṣọ̀nà ta'awanu fima ittafaqna alayhi wa yadhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi mo dẹ̀ rí pé kọ́ídà yìí ni kọ́ídà tó ṣe yí pé kò gbádùn ni ṣé kí n má kọ́mẹ́ǹtì lórí ẹ̀yìn tí mo mọ̀ pé kọ́ìdà táwọn àfa àti sọ̀rọ̀ yìí lórí ṣẹ́gun ṣẹ́kù tèmi sọ̀rọ̀ lórí ẹ̀ ṣẹ́gun bá sọ̀rọ̀ lórí ẹ̀ àgbáni sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí yìí tó yìn gbogbo àwọn àfa yìí nìyí sheikh fawzan sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo àwọn àfáà yìí ni wọ́n gba àdànù ní. so ṣé kí n má kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ni mo kọ́mẹ́ǹtì lórí ẹ̀ nígbà tí mo lè kọ́mẹ́ǹtì tán ọ̀rẹ́ yìí tẹ̀ ń sọ ó wá ó lóun fẹ́ sọ̀rọ̀ five minutes ó padà sọ̀rọ̀ forty five minutes tó ṣe rọ́dùn fún ọ̀rọ̀ mi ni ìbáfọ̀ ọ̀gá níjà ló padà tún sọ̀rọ̀ lẹ́yìn yẹn ni bó ní wọ́n ti ń lọ máìkì tán gba máa tán fa máìkì bọ̀ra wọn lọ́tọ́ nígbà tó pa àwọn èèyàn yọ̀ ṣẹ́ṣẹ́ ra wọn gbogbo àwọn nǹkan báyìí nǹkan tí ò da ni ká máa ba àwọn lórúkọ jẹ́ kó ń ṣe nǹkan tó dáa àmọ́ mo rí kí gbogbo àtàwọn bá lásìkò tó bá pa àwọn ará àmọ̀kòkò àtàwọn TMC papọ̀ wọ́n máa ń jàtúkà ni mo ti pe dáwúrà kan bí tí mo fún àfa wa dìkùlá ṣàfihàn ní muhadara láti eight to ten mo wá fún àfa abdulgani juma ní ten to twelve ọ̀rẹ́ mi kan dé láì sàwùdíjọ́ náà ń ṣe master degree ó ṣe mí mo lọ gbé ní airport wọ́n wá sùn mọ́júmọ́ mo wá ní àkójẹ akíjímọ̀ tán tó gbé lọ sí bíjọ́ ti wọkọ̀ ìbàdàn ìbàdàn ní lọ laba à ń ṣe dáwọ́ra lọ́wọ́ nǹkan ọ̀sẹ̀ mọ̀ kó nǹkan dé ní tiẹ̀ ní kọ̀ọ̀kan à ń ṣe dáwọ́ra nígbà tí mi àti ẹ jẹun tá a sọ̀kalẹ̀ wá síláṣí ni la ń ṣe dáwọ́ra ńjọ́ náà abájòkó ń dáwọ́ra bí àfa ṣàfa àtìkúlá ṣàfi ti ń parí mọ̀hádàrà tí àfa àti mọ̀dàkọ̀ ń wọlé wọlé tó wọlé báyìí gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́pìkì rọ́dù àfa ṣàfi làfa yẹn kọ́ de àwọn tá a dẹ̀ kó jọ́njọ́ náà àwọn tí wọn ò tiẹ̀ mọ nǹkan kan táwọn ń jẹ́ súnà ni táwọn ará wa lù súnà gan bíi ọ̀tá wọn àwọn tó wà ní tánáwì ní gbogbo <clears throat> ní gbogbo léke ó ti hàn dálẹ̀ lẹ́kọ̀ọ́ yìí mo ti pè tánáwì èèyàn mẹ́rin mẹ́rin mẹ́rin léke ó pọ̀ gan gbogbo léke ó ti hàn ti dálẹ̀ kéwọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ yìí èèyàn mẹ́rin mẹ́rin mẹ́rin mo pè léke ó pọ̀ gan ń bẹ́ẹ̀ nù àwọn ọmọ tó dá lùsùnà dùn ní ti ń tẹ̀lé mi wáyé àwọn ọmọ tó wá ń jọ́nà wọ́n wá jòkó wọ́n á bi abáṣàfi léèrè pé ẹ máa gbọ́ wọ́n bi abáṣàfi léèrè pé afa alùsùnà ni afa níbẹ̀ ni. àwọn olùgbà wa ń fa yìí nísìnyí àwọn ń parun gbà abáṣàfi ní bẹ́ẹ̀ ni arípẹ́ ń parun gbà kí ni ìdájọ́ wa afásàfi ní ìdájọ́ yìí ni pé a pè yín sákèsì kẹ́ ẹ̀ dá sí. wọ́n bí afásàfi pé ojú wo lẹ́ fi ń wò wá afásàfi ní ojú ọmọ ìyá mi nínú ẹ̀sìn ojú ọmọ ìyá mi nínú ẹ̀sìn. wọ́n wá ní àwọn kan wọ́n ń pè ánkẹ́ fèrè dábàá fanu gbọ́n afásàfi ní kọ̀sá afásúná tí ó sọ pé fanu gbọ́n tí ó pè yín ní kèfèrí wọ́n wá ní a ah, ojú wo kílẹ̀ tó máa fi wọ̀ wá pàtàkì wá ní a ah, ṣé nínú gbọ́dọ̀ àwọn wíwọ̀n ojú tá a fi ń wòye ni pé mùsùlùmí ni àwọn ṣe súnà kan bẹ tẹ̀ tí ma ṣe nínú ẹ̀ lọ́rọ́ ọ̀rùngbọ̀n tẹ̀ ń sọ yẹn ẹ lọ́ọ́ gbìyànjú kẹ́ ẹ máa ṣe ṣe at the same time náà o ẹ̀ ń ṣiṣẹ́ súnà míì náà o ń bẹ́nu yín ti ń kí duha o ń bẹ́nu yín ti ń ṣe kìámù lélẹ̀ o èyí tó bá kù ní kí ẹ fi kún un nígbà tá ọ̀rọ̀ yẹn ń bá wọn ní torójú tí wọn fi ń wò wá ọ̀tọ̀ ní tí wọn bá tẹ̀ ṣèkìláṣà àbí yìí ń sọ ọ̀tọ̀. nígbà ọ̀ya ni wọ́n bí abáṣà fi léèrè pé ṣé báwa ti rí i nísìnyí tá a ṣe súná ṣé ẹ lè bá wa ṣe abẹ́ fún wa abáṣà fi wá ní a. Ah, ṣé jòkó tá a jòkó tira wa yóò túmọ̀ pa ń bá ara wa ṣe ni à ń bá yín ṣe náà ni wọ́n wá mú kọ́ yí da àwọn ikhwanu wa kí ni kọ́ yí da yẹn na'mal alama tafakina alayhi wa ya'duru ba'duna ba'dan fi makhtalafna fihi na'mal àjọ ṣiṣẹ́ papọ̀ alama tafakina alayhi lérí ń jọ panu kò sí wa ya'duru ba'duna ba'dan fi makhtalafna fihi yìí tá a bá wá yapa ẹnu sí a sàmójúkú òfun kọ́ídà yẹn ni wọ́n mú wọlé lọ́mọ̀yá mi yẹn náà ni wọ́n ń sọ lọ́wọ́ lọ́mọ̀yá mi yẹn dé bí àfàṣàfi ti dìde tá a sì bọ̀ta tọ́mọ̀yá mi ọ bẹ̀rẹ̀ sẹ́ ibi kọ́ídà ló ń ti gbé sẹ́bi kọ́ídà tí wọ́n mú wa kọ́ídà ṣètàníyà ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni wọ́n ń sọ sẹ́ẹ̀mọ̀ pé àwọn eléyìí wọ́n ti sọ̀rọ̀ sí wọn lẹ́mìí tára wọn ṣe kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ tára tí wọ́n balẹ̀ ìwọ́ ṣe kí ni ọ̀n kọ̀ǹdẹ́mù ẹ̀ ọ̀rẹ́ mi tọ́wọ́ láti sàwúrí tó jòkó ọkàn pèmí ni sheikh imran bulẹ̀ tíra fi lè ah, mọ́lára àwọn ọmọ ìyá wa náà ni ó ní ẹ̀rí pé yóò dá wàhálà lẹ́bi tí ń sọ̀rọ̀ yìí ó ní ọ̀nà tí àfàtọ̀ òun yẹn gbà bá wọn sọ̀rọ̀ ara àwọn yẹn ṣe kínní kódà wọn ti nífẹ̀ẹ́ àti ṣe bó ti ọ̀rọ̀ yẹn lélẹ́yìn rọ́bìṣì yìí ṣe é mọ̀ pé àparí mọ́ ṣe é mọ̀ pé ọ̀rẹ́ mi ó padà dìde sí àfa tí wọ́n lọ́ máìkì mọ́ra wọn lọ́wọ́ lójú àwọn tá à ń ṣe dáwọ́rà fún àwọn dáwọ́rà náà bá túká àwọn bọ́dà mi kan wà ń bẹ ẹ máa gbọ́ àwọn bọ́dà mi kan bẹ àwọn bọ́dà mi kan bẹ táwọn ọba dáwọ́rà wá àwọn kan òkú àbúrò wa ń ṣe nǹkan kan lọ́ọ́ ibi làwọn tẹnisi jẹ́ ń mutí jẹ́ ń mukọ́ àwọn ṣe dáwọ́rà ń sọ lẹ́mí àwọn tẹnisi yà yín gbogbo sinẹ́rì yẹn ń ṣe ó sọjú wọn sójú wọn àwọn ọba jẹ ọ̀rọ̀ dáwọrọ kan wọrọ múra náà ń ṣe nǹkan àwọn ọlọjọ kò tì kò ní da fábùrọ wa kábínú rẹ táwọn bá wà nù. àwọn ìjà miu kankan ẹni mu ti àwọn dókítà abdulaziz wasalaisi gbogbo sinario yẹn ń ṣe kíni ó sójú wọn. nígbà táwa parí akíjímọ mo sọ̀rọ̀ njímọ̀ njọ́ ohun tí wọ́n lẹ́nìkan lẹ́yìn báyìí bẹ́ẹ̀ nìkan kan wí wọ́n kàn ṣe kútúbà tèmi ni lẹ́yìn kútúbà yẹn a ìdánilẹ́kọ̀ọ́ ti ìrọ̀lẹ́ yàtọ̀ sí pé wọ́n dé sáfà ṣàfihàn àfa sọ àwọn ọ̀rọ̀ kan sí mi náà lójú àwọn tá à ń ṣe dáwọ́rà fún sọ àwọn ọ̀rọ̀ kan sí mi ọlọ́run dẹ̀ máa ń bọ̀ mí sùúrù máa ń ní sùúrù gan ọlọ́run máa ń bọ̀ mí sùúrù mo dìídì bẹ́lọ̀hún kọ́lọ́hún mo bẹ́lọ̀hún sùúrù lọ́tọ̀ ni mo ṣàdúrà kọ́lọ́hún bọ̀ mí sùúrù lọ́tọ̀ ni ọlọ́run sì gbà lórí mi ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi jọ́ náà pọ̀ mo dẹ̀ dákẹ́ ń bọ̀ wá láyé làwọn bọ́dà mi sẹ́mi pé fúrẹ́tì ń kàlà wọn àwọn kan wo bí nǹkan ti ń segin ni sẹ́mi pé àwọn ronú lọ́tọ̀ ni wọ́n á pè mí wọn ní múra náà wá ọ̀sẹ̀ dé láti Saudi ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní sórí báwọn ti wo ìjòkó tẹ ìjòkó lónìí wọn àwọn ti ń sọ gbogbo ti ń lọ kí ni ìsúná yín wọ́n dàbí ẹni pé méjì ni. sẹ́mi pé ó là á ká ìlà wọn táwọn fi làákà yìí wo nǹkan àbí tọ́lọ̀ nífa tẹ́bìrú yá. wọ́n láwọn fura kí ní súnà yìí wọ́n dàbí ẹni pé méjì ni sórí àwọn tó wá láàárọ̀ wọ́n yàtọ̀ sáwọn tó wá lẹ́yìn wọn o sórí àfa àtàrọ̀ tó sọ̀rọ̀ wọn ó ní làákà yìí ó sì mọ ọ̀rọ̀ sọ bí àwọn eléyìí wọn ó kó yàn lẹ́rú pátápátá sọ wọ́n tọ̀sán tó wà wọn bí tọ́gì làwọn eléyìí wọn tí wọn náà rí i pé ẹ padà tú káyàpáyà pàbẹ tẹ ń lọ máìkì mara yín lọ́wọ́ irú dáwọ́ àwọn ọba kankan mú o àwọn òṣèré pé níta nẹbi mú wálé yìí táwa kejì ń ṣe súnà tí wọn ń lé púpọ̀ <laughs> súnà táwọn eléyìí rọrùn súnà táwọn eléyìí ṣe kíni ó lé. gbòòrò ọ̀rọ̀ báwọn náà àti ń bà bọ̀. àwọn tẹ́yìn sọ ìwọ̀n ọba yìí ṣe protest ẹ̀yọ̀ kan rí wọn ò wá jàǹdùkú kan rí ṣùgbọ́n torí pé ẹṣẹ́ ẹfẹ́ jẹ ẹ wo orúkọ burúkú tẹ́ sọ àwọn èèyàn ní ilé yóò kì í ṣèwà tó dáa ń ṣèwà tó dáa rárá ká àti jìnnà sáwọn nǹkan báyìí ẹ jẹ́ ká tírìtì issues pẹ̀lú ìmọ̀ ká parọ́ máwọn èèyàn gbà míì òun lọ́ máìkì mọ́ yẹn kan bóńtà mo pé lọ́ máìkì mọ́ lọ́wọ́ ustaz shafi yìí tẹ invite sí programu ní mi mọ̀ wípé ké wọ́n tiẹ̀ ti sọ̀rọ̀ ẹni tí mo bá máìkì lọ́wọ́ rẹ̀ nígbà tá a dé àfa Tirmidhi àwọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn ni wọ́n mẹ́ńṣọ̀nà ta'awanu fima ittafaqna alayhi wa yadhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi mo dẹ̀ rí pé kọ́ídà yìí ni kọ́ídà tó ṣe yí pé kò gbádùn ni ṣé kí n má kọ́mẹ́ǹtì lórí ẹ̀yìn tí mo mọ̀ pé kọ́ìdà táwọn àfa àti sọ̀rọ̀ yìí lórí ṣegun ṣekù tèmi sọ̀rọ̀ lórí ẹ̀ ṣegun bá sọ̀rọ̀ lórí ẹ̀ àgbáni sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí yìí tó yìn gbogbo àwọn àfa yìí nìyí sheikh fawzan sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo àwọn àfáà yìí ni wọ́n gba àdànù ní. so ṣé kí n má kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ni mo kọ́mẹ́ǹtì lórí ẹ̀ nígbà tí mo lè kọ́mẹ́ǹtì tán ọ̀rẹ́ yìí tẹ̀ ń sọ ó wá ó lóun fẹ́ sọ̀rọ̀ five minutes ó padà sọ̀rọ̀ forty five minutes tó ṣe lọ́dún fún ọ̀rọ̀ mi ni ìbáfọ̀ ọ̀gá níjà ló padà tún sọ̀rọ̀ lẹ́yìn yẹn ni bó ní wọ́n ti ń lọ máìkì tán gba máa tán fa máìkì bọ̀ra ọlọ́tọ́ nígbà tó pa àwọn yọ̀ọ́ ṣẹṣẹ́ ta wọn gbogbo àwọn nǹkan báyìí nǹkan tí ò da ni ká máa ba àwọn lórúkọ jẹ́ kò ń ṣe nǹkan tó dáa kò ṣe nǹkan tó dáa torí ẹ̀ mo di kọ post lórí nǹkan báyìí ìgbà tán fẹ́ ṣe tán fẹ́ ṣe ní Ìlọrin tán invite mi fún tí mo dẹ̀ rí pé tọ́píìkì tí wọ́n padà fún mi tọ́píìkì yẹn pẹ̀lú mi fẹ́ discuss ẹ̀ tí mi ní tọrọ nípa àwọn ẹ̀kọ́ mùsùlùmí mo ní mi ìfẹ́ lọ Sheikh Sarumi ó rántí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni Sheikh Omarudin ìmáàmù uh, ni àwọn náà rántí ó encourage pé kí n tiẹ̀ wá máa sọ tèmi mo ní mi like mo ṣe platform ẹni tí bá mọ̀ pé tí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí n bá sọ ọ̀rọ̀ ẹ kò ní láìkẹ̀ mi ìdẹ̀ ní láìkì kí n share platform yẹn kí n mọ lọ sọ nǹkan tó ṣe pé mi ní believe nù ní kò ń ṣe nature mi and that's why mo mọ́ ń jẹ́ni tó ṣe pé a dúró ti nǹkan tí n bá believe ní ìfiwójú rẹ anybody ni ní tí n bá sọ ní tí mo wa convinced of ni ní tí òde n participate in the seminar títí prof tán organize mọ́ nìyẹn òun ni wọ́n padà gbé fún sheikh uh, Ismail ibn uh, Rọ́jì tí wọ́n padà treat ni àwọn náà dẹ̀ padà mọ́rọ̀ ìkúwánu wọlé láì ṣe pàjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ torí wípé kí ni n tó ń lọ ní sáhà nígbà yẹn kò sí bẹ́ẹ̀ fẹ́ tírìtì ẹ̀ tẹ́ẹ̀ ní mọ́rọ̀ ìkúwánu àfi tó bá ṣe pẹ́yìn gẹ́gẹ́ fúnra yín dìfẹ́ndà àlìkúwánu mùsùlùmí lóku tẹ́ẹ̀ bá ṣe dìfẹ́ndà ẹ̀ mi ìdẹ fẹ́ wàhálà ní tí ó jẹ́ kí n àtẹ́ǹdì ni mo kọ post lórí kinní yìí nígbà táwọn iṣu yìí bẹ̀rẹ̀ kéèyàn kan wá wò sùnsùn nísìn du máìkì báyàn kan du máìkì amáyé ìjókòó ti pè mí tí mi ò wá lẹ́yìn yẹn o ẹ tún pè mí fún program mi o lẹ́yìn yẹn àtúnṣe mi o lẹ́yìn yẹn àtúnṣe kó tó di pé mo padà conclude pé mi ní program yìí mọ́ ni àbí ẹ ṣìṣe kan tẹ́ fi invitation rán àfa Jamiu Zubair sí mi sàpọ̀npọ̀n pẹ̀lú sáwọn ikọ̀ amin markaz náà pé kán fún wa ìyẹn pè mí mo ní kán láwọn ti fún wa ni ẹ wá gbé mi lé mi kẹ gbé mi wá síbi program yìí ẹni tẹ́sán pé ó ń da nǹkan rú tẹ́ láwọn ẹ̀gbọ́n yín ní ẹ̀yìn báyìí báyìí ẹ̀rẹ̀ ṣì ń kọ́ni láti mọ̀ pé so yín fúnra yín ní ẹ̀fẹ́ dáadáa fún programu tẹ́ ń gbé kalẹ̀ ni yẹ́ ń yẹ́ out ni ẹ̀ mọ̀ mú kí ni ẹ̀ mọ̀ sọ̀rọ̀ tó le sáwọn èèyàn ẹ̀ mọ̀ sọ àwọn kan fìtínà àwọn kan tí wọ́n dá fìtínà lẹ̀ sáwọn yóò fún yín rọ́dù lórí rẹ̀ ní torí pé kò ń ṣe ẹ̀yin nìkan lẹ́mọ̀ọ́rọ́ sọ kò ń ṣe ẹ̀yin nìkan lẹ́mọ̀ọ́rọ́ sọ ẹ ní mo tan sáwọn yẹn kẹ expect pé kán dákẹ́ fún yín reason tí mo fi ń appeal sí yín ni irú nǹkan tó ń ṣẹlẹ̀ yín ni kò ń ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí wàláhì láàfin o mo fi ń appeal sí yín ẹ change method yẹn ẹ change method yẹn ni. èmi náà wá bẹ̀rẹ̀ sí katira wọ́n padà wá rí i pé ah, sàlàfíyà tí sheikh abdulaziz rọ́yìsì tí ń pèpè lọ sàlàfíà àlìjámíà màdìkàlíyà ni yàrá yẹn ń bọ̀ ẹ mẹ́kàjú o jámíà ni a èmi ò ní ṣe sàlàfíà eléyìí sàlàfíà àtàwọn sálàfù sọ́ọ́líwù lèmi ò ṣe kí ni. ṣùgbọ́n kẹsàn-án pé wàá sàlàfíà ẹ̀ sí sàlàfíà màdìkàlíyà sàlàfíà jàmíyà ni sàlàfíà àwọn tẹ́ ẹ bá wà báyìí pé ti ti ṣe bùnbáàzì ni ẹgbẹ́ fatawa bùnbáàzì kí iná sọ nípa àwọn Tìjàníyà ni tó bá ṣe pé fatawa kíni lajna diamond lẹ́wà kí iná sọ ẹ̀ka volume two fatawa lajna àti almajmuatu lula àti ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀ka kí iná sọ nípa Tìjàníyà kí iná sọ nípa kọ̀dìríyà ẹ̀ka jáde ní ṣègùn bá ṣàlò ẹ̀dì ẹ̀yìn ẹ̀ka fatawa yẹn jáde àbí volume two àti mọ̀ṣúmọ́ àwúlà àti thania rẹ̀ ní ẹ̀ka jáde ká mọ ẹ̀bẹ́ ẹ̀ support ṣe gbọ́nbáàzì sàlàfíà tí wọ́n lẹ̀ ń ṣe ẹ̀ka jáde ká mọ position wọn lórí Tìjàníyà àkọ̀dìríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pò wọ́n lóní bídíà kò ṣe yẹn nìkan wọ́n kà fara ẹni tó bá ní afkaru yẹn ni ẹ wà ní sàlàfíà mọ̀nbáàzì. súnà nábì tó pure ó dájú sàlàfíà ibi tẹ́mi dúró nù o ibẹ̀ làwọn bùnbà sí náà ṣe kiri ní bùnbà sí ń sọ yìí tọ́ka ogun wọn mẹ́gbẹ́ wọn ní kẹ́ lọ́ọ́ dúró bí sèrọ́ọ̀tọ̀ alimustakim ó lẹ́ni tọ́ bá ṣe òdodo nu wọn ẹ bá ṣe ẹni bá nínú mistake tó ṣe ẹ pèsè àkèsí ibi táwa dúró nù gbẹmọlá ṣe kiri sẹ́yìn ọkọ̀ ìtumọ̀ bí tá dúró òun ni pé a dúró alálùkìtàbí wàsúnà àti àtàgbẹ́yàwọn sálàfù wo tí ẹ ṣe sálàfíyà sàlàfí àbúnbáàzì ṣé búnbáàzì ń bá muhammadu amani jami ó ń bàjá ní àbóyìn àbóṣàkára rẹ̀ ṣé ṣé búnbáàzì ń bá sheikh rabi malmat khalija ní nígbà 1910 sọ yẹn ní àbóṣàkára rẹ̀ so mo sọ níbi ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn ẹ lè ṣe sàlàfí àbúnbáàzì ẹ lè ṣe sàlàfí albani ẹ lè ṣe tuwusemin ẹ lè ṣe ti fauzani tíra àwọn ẹni wọ̀nyí wà ń lẹ̀ àwọn ọdí òṣùwọ̀n wọn wà ń lẹ̀ tẹ bá ka àwọn nǹkan wọ̀nyí dáadáa abẹ nísinsìnyí wọn dáadáa ẹ mọ̀ pé kí ni pose apart níyìn èyí táyìn fẹ́ ṣe ìyẹn ní dámjù ní kádà gbogbo ẹ̀ papọ̀ àwọn olórí ìlú tó ń ṣe yẹn ni àwọn ń try láti má jẹ́ kékeré ní bọ́ fáwọn ni ṣùgbọ́n mọ̀ páwọn àwọn fáwọn ni wọ́n dúró lórí then Saudi tó ń Saudi ń ṣe ìgbìyànjú láti lè mú àwọn oríṣiríṣi àwọn èèyàn ló ń bẹ́ ń káàkiri nísìnyí Iran nísìnyí àwọn náà làwọn fẹ́ ṣe ájì ṣé àní wọn Iraq nísìnyí àwọn tó jẹ́ ṣe wọn jantirẹrẹ ẹ Omanu nísìnyí ìbàdíyà ni wọn púpọ̀ ilé nísìnyí Saudi as a government tó ṣe yí pé òun ló ló áùsù ilé ọlọ́run ló áùsù mọ́ṣáláṣí àná sọ̀rọ̀ lọ́wọ́ di diplomacy kẹ́yìn wọn gbéra yìí sí ipò yẹn nìyẹn náà fẹ́ kó gbogbo ẹ̀jọ́ àtàwọn afáàsà ojú ò gbéra wọn sípò yẹn wọn lọ ọ̀rọ̀ mọ́lẹ̀ bó ṣe káwọn lọ ọ̀rọ̀ mọ́lẹ̀ ọba ní ó mọ̀ ṣe kíni onímọ̀ bó ṣe mọ́ wọn mọ pampa àwọn èèyàn so ìta ń sọ fún ilé eléyìí kò sẹ́ni ẹ̀bùlẹ̀ tí wà tá ń fa jẹ̀gbọ̀n tá ń fa kíní ẹ̀rí protest rí ni tìbẹ́lẹ́kẹ́ Smith ṣé bí mo tún sọ fún àwọn èèyàn yìí pé táwọn èèyàn bá violate ìwé government property ní ẹ̀yìn àfa táwọn ń bẹ̀ ní wọ́n lè máa wà responsible tí mo sọ fún àwọn àfa ń bẹ̀ ẹni ẹ bá wọn olórí àwọn tó fẹ́ ṣe cremation òkú ẹ bá wọn sọ̀rọ̀ ẹ súnmọ́ wọn àbí bin Laden ẹ̀rí tí mo support ẹ̀rí àbí Boko Haram ní àbá ICC ní so táwọn èèyàn bá ti wá disagree pẹ̀lú yín ni ẹ fún wọn ní orúkọ burúkú so kò jẹ́ bó ṣe jẹ́ nìyí kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh